wú ènìyàn mẹ́ta mẹ́ta mẹ́ta lásìkò rẹ̀ jẹ́. ó ti ṣe é ṣe ó ti ṣe é ṣe. bẹ́ẹ̀ kan tẹ́ǹtì rẹ̀ bí èmi ni ìyá mi lè ṣe fún un. mo ṣàgbèrè mi. ọ̀ọ́dọ́kọ̀ yìí. ṣé ọkọ tí mo fẹ́ oṣù kan oṣù méjì ìgbà míì ọdún méjì tó bá fi lọ gbọ́ ọdẹ kò tiẹ̀ níwẹ̀yìn rárá àbúrò ọkọ mi olómọ bí mo ṣe ń jẹ olómọ bí mo ṣe mu ó dẹ̀ ti máa fi ọ̀rọ̀ yìí ó ti máa fi ń lọ̀ mí ti gbọ́ ẹni nìkan ni wọ́n wá ṣe o tó fi rú mi mú o ló wá lé mi dànù fún mi gbọ́dọ̀ agbára mi eléyìí tó wá dùn mí jù náà ni pé àwa méjìlá ṣe èmi nìkan náà lé wọ́n nítorí pé èmi obìnrin mo gbọ̀ pọ̀ àwa máa kọ̀yà mi o fẹ́ni tí ìyà bá jẹ tó o bá ti fara mọ́ mi á kọ ìyà fún ọ. ọmọ náà gbọ́ tí ẹ lé ọtí mi igbó burúkú ni. tó o bá ti fara mọ́ mi kò sí wàhálà. mo gbọ́ ìyá. ìyá mi ò lè jẹ ilé ìyóúnjẹ ayé rẹ. páànù rẹ mọ́ ìwọ mọ̀ kó jẹ ayé ni ọ̀rọ̀ ni ń gbà. ọ̀sà lásòlò ẹ̀yà afínjú ti jẹ láàrin òun. kábíyèsí bẹ́ẹ̀ o gbọ́dọ̀ gbá wuyewuye rẹ mọ́ o ti gbọ́ mo gbọ́dọ̀ ah, ah. gbọ́ mọ́ o mo rí ọ̀nà o ẹ ah. pẹ̀ fún wa ẹ sẹ́wọ̀ ọ̀dà bọ̀ o. Mm-hmm. ẹgbẹ́ tuntun ọ̀sàlà àṣòló àti jẹyẹ tí jẹ láàrin òru. ìyá mi dé ìtúdàdàgbò. sọ ìṣòro ìṣòro kí ìṣòro tó ní kálukú bá ní kó máa sọ nítorí pé nínú ẹgbẹ́ yìí a lè pa a lè jí a lè tú a lè dè. ẹ ṣeun mo kẹ́yìn àgbààgbà o ìyá o hmm. ìwọ̀sẹ̀ ayé ló tẹ lóṣubú tẹ̀mí mo sì fẹ́ kọ̀ mo wá fẹ́ kẹ́ ẹ kọ̀ fún mi kí ló fẹ́ ká ṣe fún ẹ. ṣe báwa la bí obìnrin àwa ṣáà la bí ọkùnrin kí ló wáá dé táwọn ọkùnrin láti máa ma fìyà jẹ wá. àwọn ọkùnrin kù wá gànígàní èyí ló mú mi pinnu wípé mo tún fẹ́ gba agbára tí màá wá fi tẹ̀lúbìnrin dó tí ọkùnrin tó gbọ́dọ̀ tẹríwọ̀ mo fẹ́ ṣe ohun téèyàn ò gbọ́ rí ìyá mo fẹ́ wá kẹ́ fún mi ní agbára tí màá fi jọba lórí ìlú yìí mo fẹ́ jọba bí ọba jomijomi mo fẹ́ jọba bí ọba jẹpọjẹpọ. jáde sanna ilẹ̀kẹ́ lágídígba yìí la fi ṣe ìmùlẹ̀ fún ọ lónìí. jáde sọlá ìlú àwọn ayé rèé o wọn kí mi gbé kù ọ ẹjọ́ ṣe o. jáde sọlá wò ó ọjọ́kọjọ́ tó o bá ti rí ìṣòro tó ju ẹ lọ tó o bá fẹ́ lù mí bó o ṣe máa máa wú rèé àìrí gúnugún ni òjá yóò rójú àìrí àkàlàmọ̀gbọ̀n ni òjá yóò tòrò ewé tẹ́lẹ̀ rẹ ni òjẹ́ kíbi ó tòrò mímímí orí rẹ pàtẹ́dà nìyónì. kò sí bí yìí o àwọn èèyàn kan wà níbí màá rí wọn bàbá fi. kí ló ń wá lọ́dọ̀ ta ni. tèmi jáde sọlá mọ wọn bí ìyàpọ lórí burúkú bí mo bóyá ọkùnrin náà bó obìnrin tó bá jẹ́ pé mo mọ̀ ọkùnrin tí mo bá ba ayé ẹ̀jẹ̀ gbígbé lọ lò sí. kẹ́ ẹ gbọ́ gba ẹ̀ bá mi ń bí. ṣe rìn. wọ́n lé mi débi ní ìyá inú mi wá dùn pé mo rí yín torí lálùgbà tẹ́ẹ̀mí ti dénú igbó yìí mi ò pàdé ẹnìkankan àmọ́ ńgbà tí mo débi ni mo ráwọn kòkò àmọ́ ní à ó dá mi lójú pé mo ti ń súnmọ́ àwọn èèyàn lọ ìyẹn ló jẹ́ kí n gbẹ́rù mi lẹ̀ pé wọ́n á dé bá mi ń bí ẹ̀sìn dé bá mi mọ̀ pé igbó tó wà yí pé igbó burúkú ni igbó àjùjọ̀nú igbó ewin igbó àwọn nǹkan burúkú tó wà nínú ayé inú igbó yìí ló wà. àwọn ènìyàn tí ayé ti kọ̀ àwọn náà ń dà sínú igbó burúkú èmi ti mọ̀ nípa igbó burúkú yìí ṣùgbọ́n ìwò ba èmi ìlú olórí ọdẹ ni mo ti wá ibẹ̀ náà ti lé mi sínú igbó burúkú yìí wọ́n ní mo ṣàgbèrè ṣé nǹkan tí mo ṣe yẹn ṣé ìlú mi àkọ́kọ́ ṣe é àbójú òrírí àwa la bí ọkùnrin ṣùgbọ́n gàràgàrà ọkùnrin ti pọ̀ jù èmi wá wá sọ fún wọn wípé nǹkan tí ọkùnrin ṣe obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ ìmọ̀ wá dá ìlú tèmi sílẹ̀ ìlú bìnrin tó máa jẹ́ kìkì obìnrin pátákó sọkùnrin kan tó láyà àti wọ̀dù. irú wàhálà ilé mi náà ni ọkùnrin ló ṣokùnfà bí mo ṣe débí ó dàlú lẹ báwo ló ṣe fẹ́ rìn tí ó ṣe ṣeé ṣe láì sí ọkùnrin láàrin wa kò ṣeé ṣe. dáre sọlá ayé àtijọ́ òun kọ́ ni dáre sọlá sí mi ìyá ìyẹn ò mọ̀ mí èmi náà sì mọ̀ ẹ́. bẹ́ẹ̀ ni o. ṣùgbọ́n ẹ máa mọ̀ mí jù báyìí lọ àwọn tó nílẹ̀ tó láyé tó ní ọ̀run wọ́n ní kí n máa nìṣó kí máa nìṣó kí máa nìṣó wọ́n ní ẹ̀mí jáde sọ́lá gbogbo nǹkan tẹ̀mí bá ti fọwọ́ lé olùṣiṣẹ́ ìyẹn ló wá já sí wípé àìrí gúnigún ọ̀nà yóò fi gùn àárẹ̀ kàràmàgbò ọ̀nà yóò fi tòrò àárẹ̀ wọlé pẹ̀rẹ́ lọ́ọ̀dá yóò tutù rírìn alágbára ni mí torí bàbá kí gbẹgbẹ má gbé ibẹ̀ ní gbé bàbá kí tẹ̀tẹ̀ mọ́ tẹ̀ní tẹ̀ ẹ bàbá kí kò yá má gbé ibẹ̀ ní hurun ojú sí ojú mi jẹ́ ká lọ. jẹ́ ká wá lọ sí àbàmì. ẹ̀lẹ́ o báwo lo ṣe débí ọ̀rọ̀ bárùn tó rò fọ́ n tó gbé mi ga adífálà ni mí èmi ni wọ́n sì ń pè ní farongbé nínú ìlú mi hmm. ògún sì pọ̀ hmm. kò sí ohun tọkùnrin ó ṣe tọ́tẹ̀ pọ̀tẹ̀ wọ́n dá ọjọ́ lé lórí wọ́n ṣe lé mi kúrò láàrin ìlú mi nù àwọn wò nù. àwọn ọkùnrin ni. ọkùnrin ọkùnrin olórí burúkú lọkùnrin kí ló dé ẹ wò bó ṣe ń gùn wá gàràgàrà hmm. àwa kọ̀yà yìí o ah. ẹni bá la ṣe fẹ́ kọ́ tẹ́ bá ti gba nǹkan tí ń fẹ́ ṣe hmm. tẹ́ bá ti tẹ̀lé mi hmm. ká lọ dá lùbìrín sílẹ̀. àjọgún. Eh, ó yá àjọ lè Dudu kọ́ lé má rẹ̀ lé ọ wà padà mi adé yìí. Ah, ìyá hmm? ẹ dákun ẹ ṣàmọ̀ pé láti ìgbà mo ti dé inú igbó yìí mi ò lẹ́nìkan àfẹ̀yìn náà ńgbẹ́ bá wá wò mí sùsùn tẹ́yìn padà tí n bá dé àárín àwọn ẹgbẹ́ mi tí mo ti kúrú yẹ̀yẹ́ ni wọ́n mọ̀ fi mí ṣe ìyá. àkọ́ ah, padà ni mọ̀ jẹ́ o padà ṣe bí ewì ló pé eléyìí ti dẹniyàn ẹbí òun ni gbogbo nǹkan tá a ní lónìí tẹ̀sán ló ń sọ̀rọ̀ yìí. Ah, ah, ah, ẹjọ́ náà ẹ ṣeun o. wọ́n náà máa bá a ká lọ. káyọ̀ eh, kápọ̀ yíyẹ ní yíyẹ ní. àbí o gbígbé ní sọ omi wọ́n yà rìn kẹ́rẹ́. ọyá ọyá ìyá ẹ̀fọn aládùúgbò ẹ̀kú kalẹ̀ o. a ṣe é ṣe o. ọbẹ̀ ti ṣe é ṣe. ó wá dọwọ́ àwọn tó ń tẹ ilẹ̀ dó tí wọ́n ti ń ṣe ṣáájú wa ó dọwọ́ àwọn lónìí o. ó dọwọ́ àwọn lónìí o. ó dàbí ìbéèrè tí mo béèrè náà ni wípé orúkọ wo gan-an la sọ ìlú yìí. orúkọ tá ó sọ lóbìnrin ìlẹ̀kẹ̀ lágídígba yìí la fi ṣe ìrìnlẹ̀ fún ọ lónìí ó le o àmọ́ ní ìdí ọ̀sẹ̀ àgbà. orúkọ tó ń sọ lóbìnrin òun ni lágídí gba. nítorí pé kí ni. nítorí pé kí ni. ní ọ̀dọ̀ bábí mọ tuntun sáyé. ibi ní dẹ̀ lẹ́yìn rẹ̀ o. ibi ní dẹ̀ lẹ́yìn rẹ̀ o. ibi dẹ̀ lẹ́yìn wa o. ibi dẹ̀ lẹ́yìn wa. tèwe tàgbà ẹ bá wa dé jẹ̀bútúre jẹ̀bútúre làwa wà o jẹ̀bútúre làwa wà o ẹ bá wa dé jẹ̀bútúre tèwe tàgbà ẹ bá wa dé jẹ̀bútúre wo ọmọdé yìí bóun ló ṣe afẹ́ àmọ́ odù fàjèmí gan-an olúàwo lọ. ṣé gbogbo bẹ́ẹ̀ ṣe tó àti bẹ́ẹ̀ ṣe jẹ́ gbogbo ẹ̀ ló yé mi tó sì wọ̀n sí mi kedere mò ń bọ̀ ìyá ṣé ẹlẹ́mi tẹ̀ ń wò yìí hmm. bí mo ṣe tó hmm. àti bí mo ṣe jẹ́ hmm. ọjọ́ ọjọ́ kan ń bọ̀ tí ń là hàn yìí ah. màá máa ṣàlàyé ẹ̀ fún yín. nǹkan ńlá. ìyá o ìjẹ́ ẹ rántí ọjọ́ tí mo bẹ̀yìn títí inú igbó tẹ́ ẹ̀ kọ̀ jálẹ̀ ah, tẹ́ ẹ tó mú mi wá. mo kọ̀ lóòótọ́. ẹ dúró mò ń bọ̀. ìyá hmm? iṣẹ́ kínní yóò pé. Ah, ó pé ọkọ mi. ngbà ń bá ráàyè ń hmm. máa bá yín ṣètò yìí tó kù àbẹ́ ẹ̀gbọ́ ìyá. ń gbọ́ ah, àgbọ́yé. tẹ́ ẹ̀ bá gbàgbé mo lónìí ìṣọjọ́ ọ̀rọ̀. ó sọ bẹ́ẹ̀. ọjọ́ kan ń bọ̀ hmm. tẹ̀yìn àtàwọn aráàlú tẹ́ ò mọrú ènìyàn àlejò tẹ́ ẹ gbà tẹwé tá a gbà mo ní ẹ bá wa dé jẹ̀bútúre jẹ̀bútúre làwa wà o jẹ̀bútúre làwa wà o. lọ́mọkẹ́ tí ẹ̀ dúró náà ìgbà wo ló tó fẹ́ sọdún ẹgbẹ́ rẹ náà. Ah, ojú ọlá pé ó yẹ máwòní tirẹ̀ ní òjò nira fi sí tẹ́lẹ̀ kò yí papọ̀ mọ̀ sí yábísí yámíyá ayẹ̀ sọ́run lẹ́nu. ọ̀run kódà gan àti rẹ mú dédé wọn ń jẹ pátá báyìí ra ti rà. á tùbà náà mú. wò wá ríran wò. ọ̀wù ẹ wáyé rojọ́ nítorí ọlọ́run kẹ́ ẹ sí abú ẹ̀wà táyé ṣe gbẹ̀gì ọjọ́ ń lọ. nítorí ọlọ́run ẹjọ́ lè dúró síbi ìta ìró ṣé ẹ fẹ́ dojú tì mí ni àwọn ẹlẹ́mu mi máa tọ́ dé nìsín ó yẹ bẹ̀rẹ̀ tẹ́ máa ṣiṣẹ́ yín ọ̀dà rẹ̀ ẹ kó àjọ ṣe òní o. àwọn lẹ́mọ̀ ọ̀rọ̀ Àdùkẹ́ bọ́ọ̀lù sọ pé kọ́ba. ẹ ṣe ah, ah. ẹ kú iṣẹ́ o. ẹ kú iṣẹ́ o. láti fi orí nǹkan èmi. ṣé wàá rí pọ́dùn mi tèmi ìṣẹ́ríkó dùn gan. bá a ṣe ah. fẹ́ nu. ẹ wá ṣíra ṣe o àwọn alákàrà wọ́n ti fẹ́ẹ́ dín káàtó. ní àdáwọ́jú olè là ń sè. ẹ̀gbọ́n mi sọmọ yín ètò òwe lè ní àdúgbò gan-an lẹ tó fẹ́ tó máa gbóyún báyìí. ọ̀kàrẹ̀ ọ̀sùn béèrè wọ́n ti mọ́jọ́ ẹ̀ẹ̀kan tí ìgbọ́ ni bó bá yẹ ẹ mọ̀ gbọ́. ẹ dákun o ẹ̀gbọ́n wa hmm? ẹ̀gbọ́n pé mo ń lóyún sóòótọ́ ni. kí ni mo lóyún. gbẹ́nu sọ̀hún. níjọ́ tó bá jàjà kan ẹgbẹ́ wa bẹ́ẹ̀ táwa náà bá lọ rè boyún. wo wọ́n mọ̀ pé àmẹ́ ẹ̀ka wọ̀. péńjọ tó bá kàn wá tá ń lọ gbóyún bá ṣe ṣe ni. ọmọ inú ẹ̀ ni ó máa ṣẹ́gẹ̀ ọmọ inú ẹ̀ ni ó máa ṣoge bá mi sí ṣe ń ṣe lọ́dọọdún tó sì ń jẹ wa gbogbo ètùtù tó yẹ ká ṣe àti ṣe àbí olúwawo orí ẹlẹ́dàá yín á wá bá ọmọ yín lọ. àṣẹ. á tì wọ́n lẹ́yìn. àṣẹ. á mú wọn lọ á mú wọn padà láyọ̀. ohun tí wọ́n máa gbọ́ wá àwọn àfi obìnrin. ọmọ ẹlẹ́dàá yín kò ní takò wọ́n o. tẹ fẹ́ lọ gbóyún wá ẹ máa bọ̀. inú ṣoyún káfẹ́ yìí pọ̀ mọ́ bá fi inú ṣoyún káfẹ́ yìí pọ̀ mọ́ kákó ire gbogbo wọ̀lú o àwa ọmọge àwa ọmọge lágídí gbà o àwa ọmọge lórí wa. ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ọwọ́ bá ọwọ́ bá tó ti kú bá èmi ẹ̀ ti wọ́ bá. Agbébọn. Ẹ tú ọbẹ̀ sọ. Ẹ tú ọbẹ̀ jẹ́. 啊，跑，我先我。 máa bá oportunidade de dar láti wá kábíyèsí láti wá bá yín nígbà tá a gbọ́ wípé obìnrin ló jọba ìlú yìí inú wa dùn ara wa lè ṣámṣámṣám àwa náà wá láti wá darapọ̀ láti máa bá yín gbé kábíyèsí o a dára fún ẹ. àṣẹ àṣẹ a dára fún ẹ. àṣẹ ojú òní tì ẹ. àṣẹ òní ṣe tì. àṣẹ iṣẹ́ eré òsì báyé nínú. àṣẹ kábíyèsí. o ní ìwọ̀n fẹ́ wá darapọ̀ mọ́ mi. bẹ́ẹ̀ni kábíyèsí. àwọn èèyàn jọǹkọ jọǹkọ bíi tiẹ̀ yìí ni mo fẹ́ nínú ìlú mi. Hmm, inú mi dùn kábíyèsí. ó yá hmm. ẹ wọnú ilé lọ ẹ lọ gún iyán tó fẹ́lẹ́ bí etí ẹ lọ rú ẹ̀fọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìgbẹ́ tó kí hmm. ẹ mú àlejò mi wọ yìí lọ. kábíyèsí. ìyá mi kọ́kọ́ tó bá wá jẹun tán ẹ wá wọ àárín ìlú kẹ́ ẹ wá ibi tó tẹ́jú kẹ́ ẹ kọ́lé rẹ̀ síbẹ̀. kí ẹ máa gbẹ́bẹ̀ kábíyèsí. kábíyèsí. kábíyèsí. kábíyèsí. kábíyèsí. bẹ̀ láwa mọ́ gbogbo oṣù ti tán pátápátá láwọ̀ níbo olórí burúkú ni gbogbo yín olórí burúkú ni gbogbo yín ẹ̀mí jáde sọlá kí lẹ́ni kò sínú lẹ́nu iṣu ti tán ẹ̀ ní sórí ire olúwa mi ẹ̀rọ wọ́n yẹ sọ́hún. adójútì ni nìyí dójú tì ní. ẹ̀ní tẹ̀ní ńlá tó dé mi lálejò lẹ dójú tìra yín lẹ dójú tìra yín ó dà ó dà kò bàjẹ́ àbọ̀ abálọ̀rọ̀ yín ìwọ ìwọ àti ìwọ ẹ wọnú ìlú lọ káwọn àárín ọjà gbogbo iṣu tó wà ní ọjà gbogbo nǹkan tẹnu jẹ pátá pátá mo fẹ́ ní àgbàlá mi níṣẹ́jú akùn báyìí. olúwa mi o oṣù kan ti náà rún là wáyé. ènìyàn gbàgbé ọ̀run. ẹ torí wa àwa ìjòyè wà níkàlẹ̀ làwọn gbogbo obìnrin tó wà lọ́jà bá sunkún dé náà bá ní àwọn ìwẹ̀fà yín ti wá kó gbogbo ọjà lọ gbogbo àtẹ tí wọ́n ń tà iṣu ni gbogbo nǹkan tí wọ́n sà ń tà wọ́n sà ti kó lọ. ó ní aníkáwá bá yín kábíyèsí wípé èmi tí mo jẹ́ ìyálọ́jà kí ló ṣe tẹ́mi ò mọ̀ kírú eléyìí máa ṣẹlẹ̀ ńlẹ̀ yìí torí ọjọ́ tá a ti dálẹ̀ àti ìrírú eléyìí rí òun la ṣe wá nítorí pé ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ díẹ̀ gbígbọ́ kábíyèsí àfẹ́mọ̀ díẹ̀. ṣé kò jù bẹ́ẹ̀ lọ ṣé èdè tí gbogbo yín fi wá nìyí kábíyèsí aláyé o olúwa mi. Ah, ah. ṣé bí wọ́n ní òkú kì í hó ruru káwa ruru ni àti pé àìtọ́dọ̀ tọ̀ sí oní àkédíjú ọ̀ǹkọ̀díjú ṣé bí gbogbo àwa tá a jókòó yìí ládì ipò pàtàkì pàtàkì kan mú nínú ààfin àti nínú ìlú yìí olóyè ni wá bọ́ọ̀rọ̀ ó bá tiẹ̀ rí báyìí wọ́n yẹ kẹ́kùn àgbọ̀ tó bá dé ní pé nínú dákẹ́ ah, ah. lọ́kàn bẹ́ẹ̀ ah, bó ṣe tó bẹ́ẹ̀ ló fúyẹ́ ọmọ wọn fi ń jọyàwó díẹ̀ lè gbẹ́dìyẹ ẹ wá kóra yín bọ̀ èmi mọ nílùú mi èmi mọ nílùú mi ọ̀rọ̀ tó bá dẹ̀wù mi ni màá dá mbẹ̀. ẹnu tí iṣẹ́ mi ò bá wá tẹ́ lọ́rùn nínú yín kò lè báyìí mi gbé. ọmọ àjàjà kan yóò. kábíyèsí kábíyèsí o nígbà wọn tiẹ̀ sọ̀rọ̀ yìí fún wa èmi ni mo jẹ́rìí kábíyèsí wa kò jẹ́ ẹ ṣe àmọ́ ńgbà tẹ́ ẹ wá fẹnu ara yín sọ báyìí lẹ́ni kọ́ lọ jọjà kábíyèsí ẹbù kànjọ ah, ẹbù kànjọ ẹ wá sọ wá di àkókò ìjòyè kí ni ẹ wá fi wá jòyè fún táyì lè bá yín sọ̀rọ̀. ẹ jẹ́ jẹ́ kò jẹ́ ẹ̀rí pẹ́ ẹ̀gọ́ ẹ sì lójú tì torí tẹ ẹ bá tẹ ẹ bá lójú tì ni ẹ ní kóra yín wá bá mi láàfin èmi ní àlejò àlejò tọ̀ mí wá kó ń dáná fún àlejò mi kó ń fún àlejò mi lóúnjẹ kó wá ní kò sóúnjẹ lágbàlá ẹ̀mí jáde sọ́lá ewọ ẹ mọ̀ fojú títì yìí wá ní mo bú kọ̀ǹdùkọ̀ǹdù. ṣé kí n lọ fún ara mi lọ sọ́kọ lọ máa dá oko ni kí n lọ máa kó oúnjẹ wálé fún ara mi. Ah ẹgàn kábíyèsí kábíyèsí aláyé o. ẹ má fún alọ́kọ dídí sàn ẹ̀yin lè ń jẹ́ káwọn ọkùnrin kí wọ́n máa sọ̀rọ̀ sáwọn obìnrin wípé ní gbogbo nǹkan tóbìnrin tó bá ṣe tó bá dáa àṣìṣe ni ah, kábíyèsí àṣìṣe lè tẹ́ ẹ ṣe yìí. a ah! ah, ẹ lọ́gbọ́n òun mo fún yín lóúnjẹ jẹ mo fún yín lómi mu mo fún yín nílé gbé mo fún yín láṣọ wò ah, ah, ah. ìka tó ń bọ̀ yẹn wá gẹ́gẹ́. gbọ́dọ̀ jẹ ìjà bá ṣe jẹ kábíyèsí ìjà ogun làwọn aráàlú gbẹ́kọ̀ wá lójú wọ́n mẹ́ta nù àwọn ẹ̀yọ́ ah! kábíyèsí ẹ̀yìn náà mọ̀ wá aṣẹ́gudugudu méje yàyà mẹ́fà àwa náà lu márùn pa.